ojúmọ́ ti mọ́ ara mi ẹ̀gbéra nílẹ̀ iṣẹ́ ti yá ojúmọ́ ti mọ́ ọ̀rẹ́ mi ẹ̀gbọ́nra jìgì kátúrà mú oníṣẹ́ owó alákọ̀wé gbogbo ẹni tó bá wáṣẹ́ ọmọléèwé o òwúrọ̀ lọ́jọ́ ẹni máa ríre o ẹni máa ríre o ẹni tó ṣègbà ó mi ò fẹ́ kọrin jù ọlọ́run mi ò fẹ́ kọrin jù ojúmọ́ rẹ ojúmọ́ ayọ̀ ojúmọ́ àlàáfíà ojúmọ́ ọ̀dùnnú àti ìfọ̀kànbalẹ̀ bó ṣe bá ẹ̀mí tó bá náà tó bá gbogbo ẹni tó ń bẹ nílé ń bí náà ló dá mi lójú kó bá yín níbi tẹ́ ẹ wà ń bẹ̀ yín akínyẹmí ọmọ johnson lórúkọ tèmi o mo ní kí n kì í wípé ẹ pẹ̀lẹ́ o ẹ lẹ́ ń bẹ̀ yẹn o báwo wíìkì yín o wọ́n lè ti méèkì owó wíìkì mò ń gba táìtì o èmi ń gba táìtì o ojúmọ́ ire lètò aago mẹ́jọ sáago mẹ́sàn-án láàárọ̀ lọ́jọ́ ajé sọ́jọ́ jímọ̀ bá a ṣe máa ń ṣe é nìyẹn ẹ tún máa tún wò tó bá da aago méjìlá òru ká tún ṣe fún mi odidi wákàtí kan ìyẹn lọ́wọ́ òru tẹ́ ẹ̀ bá tètè rórun sùn kẹ́ fi catch up báwo la ṣe ṣe láàárọ̀ èyí náà tún máa dùn òní máa dùn o a gbádùn ara wa bóyìnbó ṣe ń gbádùn kinní kan eh, anna náà ń bẹ nílé aago. honey fingers eh, ó pọ̀ pọ̀ honey fingers èmi láyé wọn lóńdó ẹ̀gìn ọmọ wọn nílẹ̀ Ìjẹ̀ṣà èmi lọmọ ọwọ́ ọmọ ẹ̀kọ́ ọmọ ògidìrì gbé ọmọ jẹ́lẹ̀ kan ọmọ tó gbé ṣe lájọ obìnrin tó fi gun yan jẹ ọ́ iye iṣẹ́ ìrídìí ìṣàna ilé lérú ọwọ́ ti múná roko <laughs> Anna Adéníkẹ́ Babátúndé Onítìyín àtàtà èmi náà ni mo wà nílé agodo pẹ̀lú Akínyẹmí fọ́ọ̀nà lẹ́nìí ohun tá a fẹ́ sọ ó máa jẹ́ nǹkan tó máa jẹ́ nǹkan òwúrí fún àwọn ọmọléèwé nítorí pé téèyàn bá dé ipò kan ní ayé á wá di ẹni tí àwọn èèyàn ń pè ní ẹni tí à ń wá rí fún hmm? tí àwọn èèyàn fẹ́ràn láti máa sọ pé celebrity lẹ́ni ẹ o kíní kan lẹ́ni ẹ o ẹ má jẹ́ kí n bẹ nítorí pé lẹ́ẹ̀ni ẹ máa kọ́ ẹ̀kọ́ ẹ̀yin ẹ̀ kàn ṣe mí láǹfààní kẹ́ ṣe mí lóore kan ẹ pa àwọn ọmọ ẹ jẹ́ kán wò ó kán tó máa lọ sí summer class ẹ jẹ́ kán wo ètò yìí ẹlòmíì mú ètò yìí dání tó jẹ́ pé ó máa ṣe láǹfààní bíi in fact tó fi máa dàgbà tó fi máa dògbò á tún fi lọ́mọ lọ́wọ́ à ń bọ̀. ẹ jẹ́ ká ṣèbà òwúrọ̀ ó orin tí Akínyẹmí fi wọlé lẹ́ǹkan ọ̀nà wo là ń gbà láti ṣèbà òwúrọ̀ tí èèyàn bá jí láàárọ̀ tó tètè mú iṣẹ́ ẹ̀ tó tètè mú bóyá ọ̀nà ẹ̀kọ́ ẹ̀ pọ̀ ìyẹn ló ń jẹ́ pé èèyàn ṣe bá òwúrọ̀ ẹ̀kọ́ pín sí oríṣiríṣi ọ̀nà ó pín sí oríṣiríṣi ọ̀nà ó lè jẹ́ pé ẹ̀kọ́ ti kákàwé ó dẹ̀ lè jẹ́ pé ẹ̀kọ́ ti pé kákọ́ṣẹ́ iṣẹ́ náà tún pín sí oríṣiríṣi ọ̀nà ó lọ jáǹtì rẹ́rẹ́ ní summer school tá a ti ẹ̀ wá ń sí oríṣiríṣi láàrin à ń gbọ́ coding à ń gbọ́ graphics à ń gbọ́ kínní so kò ń ṣiṣẹ́ ọwọ́ tẹ́lọ̀ kínní kan nìkan ló wà ńlẹ̀ o ẹ jẹ́ kó máa yé yín o lórí ètò ojúmọ́ ire ni a ṣì wà ohun táwa fẹ́ bẹ̀rẹ̀ wa sọ lẹ́nìí ìdí tèmi ṣe sọ pé ẹ pe àwọn ọmọ ẹ pè wọ́n kó wá jókòó ó ní pé ó máa jẹ́ kí àwọn ọmọ lè sọ lè tètè gbìyànjú pé nǹkan tí mò ń ṣe jẹ́ kí n dìímú ṣinṣin nítorí ọ̀rọ̀ èèyàn kan pàtàkì ni a fẹ́ sọ akínyẹmí gbé ńlẹ̀. ọ̀rọ̀ ògbóǹtarìgì òṣèré ni ṣọlá ṣùbọ̀wálé òun la fẹ́ sọ hmm. láàárọ̀ yìí wọ́n ní yínníyínní kẹ́ni ó lè ṣe míì mm. ó yẹ kéèyàn máa gbóṣùbà sàdánkátà fáwọn àgbà òṣèré báyìí nítorí pé àwọn ẹ̀kọ́ tí wọ́n ń kọ́ wa ó yàtọ̀ sí pé kí wọ́n kàn ṣe sinimá àgbéléwò tá a máa jókòó lé tá a máa wo sinimá tá a máa sọ pé agbádùn tá a máa mójú kúrò irọ́ o mm. ìgbé ayé wọn gan pàápàá bí wọ́n ṣe ń gbé ìgbé ayé wọn ó rán mi létí ìgbà tá a mú arábìnrin Ọmọ́wùnmí mm. tá a mú wa tó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ nípa Eh, kí lorúkọ ọ̀gá ẹ̀ ọ̀gá ẹ̀ Murphy Àfọlábí nígbà tó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ yẹn jọ yẹn ṣe mọ̀ pé orí mi ń wú pípé ah ọ̀gá rèé tó jẹ́ pé irú ipa tó kó nú ayé àwọn ọmọọṣẹ́ tó kọ́ níṣẹ́ òun ló jẹ́ kí wọ́n máa sọ̀rọ̀ ẹ̀ hmm. bẹ́ẹ̀ àwọn àgbà òṣèré tàwa náà ń tẹ̀lé ọ̀pọ̀ wa láti sọ wọ́n di role model hmm. ìyẹn ni wípé àwọn tá à ń wò tá fi ń ṣe àríkọ́ṣe láàárín àwùjọ wa ìgbé ayé màmá wa Ṣọlá Ṣùbọ̀wálé lájọ fẹ́ yiri wò báwo làwọn ṣe ń ṣiṣẹ́ irú ọwọ́ wo ni wọ́n fi mú iṣẹ́ ṣé wọ́n máa ń ṣèmẹ́lẹ́ ni ṣáwọn náà jára mọ́ṣẹ́ ẹ báwo ni ilé wọn gan ṣe rí báwo ló ṣe tòsí àwọn ọmọ wọn ń kọ́ ẹ̀yin ò tí ẹ mọ̀ pé ọmọ mẹ́rin làwọn ti bí. Hmm. dekle. màmá ṣàbíamọ ohun tí mo dẹ̀ fẹ́ràn nínú ayé màmá yìí ni pé kò fọmọ ṣeré. bẹ́ẹ̀. ṣé ẹ mọ̀ pé ní ìgbà kan wà tí wọ́n kúrò ní industry tá a gbúrò wọn torí ọmọ ni hmm. Hmm, hmm. torí ọmọ ni nítorí pé nígbà yẹn wọ́n làwọn lọ sí ìlú òyìnbó nítorí pé àwọn ọmọ nílò láti lọ kẹ́kọ̀ọ́ wọ́n nílò láti ṣe àwọn kankan méjì mẹ́ta wọ́n wá ń torí ọmọ wọ́n fi iṣẹ́ lẹ̀ fúngbà díẹ̀ ẹlòmíì ti ẹ̀rọ bí ẹni pé àyà ah, yìí kò dẹ̀ ṣeré mọ́ àdẹ̀ ah, àdẹ̀ fẹ́ràn wọn o nígbà tí ìyá máa gbé e ọ tó máa para dé ah, àwọn kan gbé king of boys wọ́n fi wọlé <laughs> lórí king of boys yẹn ah ibẹ̀ ni mo ti mọ̀ pé ìyá yẹn jẹ́yàn tó jẹ́ pé tí wọ́n bá sọ pé èèyàn kó ni mọ́ra wọ́n dẹ̀ ní ìwà rẹ̀ lẹ̀ wọ́n rò ó pé èmi ni mo tó yìí èmi ni mo dà báyìí nítorí àjọ wà lórí sẹ́ẹ̀tì king of boys yẹn nígbà tó máa ya pàtàn pátì sí nìyẹn ẹni bá wo king of boys mi ìgbéra mi ìgbéra mi. Oh. celebrity kan rèé o celebrity kan rèé o tẹ́tẹ́ ní lọ́fẹ̀ẹ́ lẹ́kọ̀ọ́ lójoojúmọ́ celebrity kan rèé o. bátìsìn tí wọ́n fi bẹ̀rẹ̀ yẹn tẹ bá ríyàn tó ń jó báyìí mi ni. Ah, a ní ah, ṣe ah, ń gbà á fíjọ́sì náà ni a ní ṣe ń gbà á pọ̀. <laughs> nígbà tá à ń ya kínní ìyá ṣiṣẹ́ wọ òru ni ó ti rẹ màmá ṣùgbọ́n ṣẹ́yìn tó bá ti lè pé action báyìí wàhálà ẹ̀ ní mọ̀ pé ó ti rẹ̀ wọ́n ó ń ṣe iṣẹ́ yẹn dójú àmì ó máa ń fi gbogbo ara ṣiṣẹ́ ṣé wọ́n dáwà táyọ̀ jókòó sórí nítorí àwọn alàgbà bíi ọ̀rẹ́ wọn gangan ní inú eré yẹn tá a wọ aṣọ bíi yẹ́lò léèsì yẹn báyìí wọ́n wá ń ṣe bí ẹni pé àwọn ti mọ̀ wá tipẹ́ tipẹ́ tipẹ́ tipẹ́. màmá ti wọ kárákítà. wọ́n ti wọ ah! wọ́n ṣe rí nǹkan tó mo rí tán kọ́ ṣe tèmi náà kọ́ lẹ́kọ̀ọ́ lára wọn kọ́ tó pe action lára wọn ò tí ì pe action wọ́n ti ń bá wa sọ̀rọ̀ bí ẹni pé hmm wọ́n ti ń wọnú kiri yẹn pé sódà tá a fi máa pe action àmọ́ wọn kò ní bá wọn lójijì àmọ́ wọn lára so mo rí pé wọ́n ní ẹ̀mí ìrẹ̀lẹ̀ nígbà tá a ṣe tán mi ní dárúkọ actress yìí ṣùgbọ́n òun tó bá ń wo kinní wọn á mọ̀ nígbà tá a ṣe tán wọn á ah, ọ̀rẹ́ mi ara àwọn ògbóǹtarìgì actress yẹn náà ni ah ẹ alpha ṣé o ti ń lọ sóòtẹ́ọ̀ sí tiẹ̀ ṣé àbí ṣé kájọ máa lọ sí ti tèmi hmm. kájọ máa mo dẹ̀ ń wù wọ́n mo dẹ̀ inú mi dẹ̀ ń dùn pé èèyàn rèé. Hmm kò fojú tẹ́ńbẹ́lú ẹgbẹ́ ẹ̀ ṣé mo pé King of Boys àárírí lè pè ní fíìmù Yorùbá tántán bẹ́yẹn bẹ́yẹn a lè sọ pé bóyá English lọ́nà kan adẹ́hẹ́ ti so àwọn English kìíní pọ̀ ń bẹ̀ wá sí Àyìndé gan wá lọ́jọ́ tá à ń sọ yìí tó wà òun gangan ló kọrin ní pàtì yẹn so nígbà tí wọ́n á ṣeré tí wọ́n lọ bá ẹni tó jẹ́ Yorùbá àwọn yẹn náà àǹtí yẹn náà máa ń ṣe English mọ́mí yẹn náà máa ń ṣe English wọ́n lọ bá wọn pé ah bọ̀ wọ́n ti ṣètò òtẹ́ẹ̀ tí wọn náà ṣùgbọ́n lẹ́yìn tó mọ̀ pé wọ́n ti ṣètò ìtẹ́ẹ̀lì wọn wọ́n tún lọ bá wọn again pé jẹ́ àtújọ rin wọn fojú tẹ́ńbẹ́lú hmm. àwọn ẹgbẹ́ wọn ó jẹ́ tí mo rí mú lára wọn. nǹkan méjì ni mo rí nínú ìgbésí ayé ìyá wa Ṣọlá Ṣòbọ̀wálé tí mo dì mú tó ṣe kókó lọ́kàn tèmi àkọ́kọ́ ọbẹ̀ ó jẹ́ ẹ̀kọ́ fún gbogbo àwọn tó bá wà nílé ẹ mọ̀ pé ìgbà míì wọ́n sọ pé èèyàn kan ṣe jàgídíjàgan nínú sinimá hmm. ẹ wá sọ pé torí pé ó ń ṣe ọmọ ọ̀ta ẹ̀yìn ejò broken bottle <laughs> ẹ sọ ẹ wá rò pé irú ìgbésí ayé tí wọ́n ń gbé hmm. lójú ayé nìyẹn ìyẹn ò rí bẹ́ẹ̀ o hmm, hmm. téèyàn bá rí bí Ṣọlá Ṣóbọ̀wálé ṣe rí nínú sinimá láti ilẹ̀ wá ah! tàǹpẹ́pẹ́ ṣé ẹ mọ tí wọ́n pè ní tàǹpẹ́pẹ́ <laughs> ẹ máa ta rodo ẹ máa ta àjọṣìṣà tí wọ́n bá gbọ̀n wọn sórí àwọn sinimá kan wà tó jẹ́ pé tí n bá wo àwọn fíìmù kan tí n bá rí àwọn èèyàn tí wọ́n ń play irú róòlù tí màmá ń play wọ́n rò pé ah irọ́ màmá ni mo rí ń bẹ̀ yẹn ah! ah ká ní màmá ló wà bẹ̀ yẹn mo rí yẹn kọ́ nítorí wípé màmá mi bí wọ́n ṣe ń ṣe bí wọ́n ṣe ń fi ara ṣiṣẹ́ ó mọ bí wọ́n ṣe ń pariwo hmm. ká sọ pé speciality màmá nìyẹn hmm, ká jágbe ká ta ẹ aṣọ pọ̀ bí ẹ hmm, báwọn ṣe rí nìyẹn ọ̀pọ̀ èèyàn wá rò pé bí màmá ṣe rí lójú ayé nìyẹn irọ́ o hmm. èèyàn pẹ̀lẹ́ nìyá wa ṣọlá ṣòbọ̀wálé lójú ayé àmọ́ ká tún wá ti ibi ibẹ̀ náà ká tún ti ibẹ̀ kọ́ ẹ̀kọ́ kan fún gbogbo àwọn tí wọ́n bá ń ṣe sinimá àbí ohunkóhun tẹ́ ẹ bá ń ṣe hmm. wọ́n ń pè nǹkan ní originality hmm. originality mo fẹ́ kẹ́ ẹ dì yẹn mú lọ́dọ̀ yín ìyá wà very original. bẹ́ẹ̀ ni. kíní yẹn bí ẹni pé inú wọn ló ń gbé ni. Mm ìwọ ń sọ̀rọ̀ king of boys àwọn èèyàn padà sáyé ẹ̀yìn ayé àwọn àwọn fíìmù tí ìyá ti ṣe láti ayé ọjọ́ fíìmù tí wọ́n tẹ̀ táwọn èèyàn ti kọ́kọ́ mọ̀ wọ́n pa á ẹ bá ń gbọ́ this is super story ah. ó fada ó dọ̀tà ẹ ti rú ẹ ti rú àwọn àṣà tí ìyá yẹn ti ń múlẹ̀ látàyè ìgbà yẹn wá <laughs> tó fi dórí eléyìí tí wọ́n ṣe kẹ́yìn Aníkúlápó. Ah. <laughs> wedding party gbogbo àwọn sinimá tí ìyá ìbá ti kópa nínú ẹ̀ ẹ ti mọ̀ pé irú àwọn ìwà akíkanjú yẹn originality yẹn ó wà nínú ìyá tó jẹ́ pé ó fẹ́ẹ́ lè má sí ẹnikẹ́ni tó lè ṣe bí ìyá ìṣe ń ṣe ìwọ náà tó wá wà nílé iṣẹ́ tó ń ṣe gbogbo iṣẹ́ tó bá wùn ẹ́ kó o máa ṣe ó ti wà lọ́kàn ẹ̀ pé báyìí tí n bá ṣe báyìí tí mo ṣe báyìí ó máa dùn báyìí tó o bá ti mọ̀ bóyá ìbòjú máa sọ wá ní ó dá ẹ lójú wà convinced ó dá ẹ lójú pé tó o bá ṣe bẹ́ẹ̀ wọ́n máa gbà bẹ́ẹ̀ ń gbòòrò táwọn èèyàn dẹ̀ tínú wọn máa dùn sí nítorí bó ṣe ń ṣe tẹra originality yẹn ó ṣe kókó nínú gbogbo nǹkan tá a bá ń ṣe ó dé mi lójú pé ogún ọdún lónìí tọ́lọ́run bá hmm. ṣe fa bíbọ̀ ẹ̀ sẹ́yìn tí ìyá ò bá kù nínú indọ́sítírì tá a jọ wà yìí hmm. Eh, hmm. ìyá yìí sì máa máa rèé nì lọ. ó máa máa rèé nì ni ó máa máa rèé nì ni nítorí pé tẹ́ bá ní kẹ́ wo dáadáa ẹ jẹ́ ká tẹ̀ fojú wò ká wo height tẹ́ bá sọ̀rọ̀ nípa height a rí àwọn obìnrin tó jẹ́ ní ṣàwáwù wọn tí ó ga ju màmá lọ dáadáa so tó bá ní ká fi fìrìgbọ̀n ṣe màmá ò ní lẹ́nu ń bẹ̀ lẹ́yìn tó túmọ̀ sí pé fìrìgbọ̀n ò ṣe fìrìgbọ̀n ò ṣílẹ̀kùn fìrìgbọ̀n kan ló máa ṣe bí ò ṣe nǹkan tó bá ní tó gbé dání fúnra nǹkan tó gbé kí ni nǹkan tó tó máa wú èyẹ tó máa gbé e sórí òṣùwọ̀n kí ni nǹkan tó wọ̀n. kí ló yà ẹ́ sọ́tọ̀ láàrin gbogbo àwọn èèyàn tó kù. kí ni nǹkan tó ní táwọn èèyàn máa fi sọ pé wọ́ọ̀ ó pupa kò pupa ó dúdú kò dúdú ò ní mo fẹ́ lò. òun gangan ni o. òun gangan náà ni. ẹ wo ohun tá a máa sọ lórí màmá ó pọ̀ ó pọ̀ ṣùgbọ́n ẹ jẹ́ ká sáré lọ fẹsẹ̀ rajó. àjọná lórí. ká lọ fẹsẹ̀ rajó. <laughs> a bá padà wá a sì wà lórí ètò a lọ bí kankan ẹ farabalẹ̀ á bọ̀. ọ̀tún ọ̀tún báyìí lọ́jọ́ yọ ọ̀tún ọ̀tún òun lòórùn ràn á ti lọ sókè àtidé padà ọ̀tún náà la tún bá yín ọ̀tún lẹ tún bá wa o orísun náà la ṣì wà orísun ọgbọ́n orísun ìmọ̀ orísun òye gbogbo àwọn sinimá tẹ́ ẹ máa ń gbádùn lọ́dọ̀ wa tẹ́ ẹ sọ pé ẹ láìkì hmm, ẹ má wọrí àwọn ò ní stop ẹ̀ a máa fún yín jẹ fún yín jẹ fún yín jẹ ẹ náà máa kó jẹ kó jẹ ẹ ẹ ó ti yé yín bẹ́ẹ̀ a ṣe ń sọ̀rọ̀ nípa ìyá wa Ṣọlá Ṣóbọ̀wálé hmm, amúkùn ẹrù ẹwọ́ olókìlẹ́wọ̀ ẹ̀ wò sálẹ̀ ẹ̀ àtìsálẹ̀ ló ti máa ń wọ́ wá ẹ jẹ́ wá wo ìgbésí ayé ìyá wa Tọ́lá Ṣùbọ̀wálé àwọn èèyàn máa rò pé bóyá ìgbà tó ń ṣe king of boys yẹn náà ṣe blow ìgbà yẹn ní ṣe mọ̀ wọ́n àmọ́rú eh, generation tí <laughs> àwọn generation yẹn ò lè mọ nǹkan tí wọ́n ń pè ní mosquito coil eh, eh. ẹ̀yin ò lè mọ sẹ́ẹ̀tì àwa tá mosquito coil bí wọ́n ṣe máa ń yọnu àwọn onímọ̀ yẹn máa ń yọ mosquito coil nígbà kékeré àtọ̀ ọ̀bọ̀ wa kọ́kọ́ pín sí méjì àwa yóò máa yọ ọ́ àwa tá a nìyẹn màmá ti wà ń bẹ̀ ọjọ́ ti pẹ́ o tí àmà ti ń ṣe fíìmù báyìí ó ti pẹ́ ó tó dìgbà tí wọ́n bẹ̀rẹ̀ tiẹ̀ sí kí ó tó dìgbà ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ó fada ó dọ́tà super story gan màmá ti wà tí màmá ti ń ṣe sinimá tipẹ́tipẹ́ kíní kan mo kọ́ lọ́dọ̀ wọn nígbà tí èmi àti wọn jọ fọ̀rọ̀ jomi tó rọrọ̀ ní ìgbà kan mo kọ́ ọgbọ́n pé tí èèyàn bá níṣẹ́ ó ṣe é bí iṣẹ́ hmm. kì í ṣe wípé ẹlòmíì tó ń ṣe irú iṣẹ́ sinimá báyẹn ìjọ tó bá ti kọ́kọ́ jókòó báyìí tó bá ti pe light camera action tó bá ti gbọ́ lẹ́ẹ̀kan báyìí ó ti di star hmm. tó bá fẹ́ rìn gbòòrò báyìí ẹsẹ̀ gan ò ní kanlẹ̀ mọ́ hmm. a máa ṣàṣó ṣòṣó ni hmm. dẹ́ẹ̀dẹ́ mìràwọ̀ ẹ bá ṣe kíáfù bí wọ́n ṣe ní wọ́n ṣe kíáfù ẹlòmíì ẹ kò tí ẹ lè débi tó yẹ ó dé kó tó dìgbà tí náà á kú àwọn àgbààgbà tá a mọ̀ nísìnyí tó jẹ́ pé wọ́n dàbí ògbóǹtarìgì táwọn ò bá múṣẹ́ wọn ṣe bó ṣe kí wọ́n ṣe láti kékeré a lè má mọ̀ wọ́n o mm. mo mọ̀ pé a nírò àwọn sinimá kan tí màmá ṣe tí wọ́n gbowó sí mm, a mm. níbi tí wọ́n máa lọ táwọn náà láwọn fẹ́ ṣe sinimá náà á jókòó bá a ní àṣẹ́ẹ̀tì rẹ̀ kàn yín lè ní o a níye ìgbà tó jẹ́ pé a fẹ́ di wàhálà nu ilé pé irọ́ ò ní lọ́sẹ̀ máa lọ ò ní lọ máa lọ́sẹ̀ tí ìyá dẹ̀ máa lọ ẹ ṣùgbọ́n èní báyìí sí báyìí. wọ́n jèrè ẹ̀ ah. wọ́n jèrè ẹ̀ ọlọ́run ni o bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ọmọ bíbí ìlú wo gangan wà ní màmá bíbá ilé mi ti fẹ́ pradin àwọn nìyá ọkọ mi. ṣé n gbọ́ báyìí àwọn máa kílé mi. àwọn nìyá ọkọ mi. ondo lọkọ Ìjẹ̀ṣà látàrí wà. mo gbà mo gbà mo gbà ẹ ń ṣètò yín mo gbà mo gbà. ẹ lẹ wọ ọmọ ẹ lẹ wọ ọmọ lúlù ah. ọrùn tèmi ń dùn báyìí ẹ wọ ọmọ. ó dà ìlú Ondo Ondo state gangan ni màmá ti wá. Ondo State ni màmá ti wá tí ẹ bá rí wọn tán pupa ẹlòmíì mo rí èèyàn tó ti sọ pé Ìgbò ní sẹ à òun lè fi ògùn ẹgbàá rí pé Ìgbò ni mo ní wá wá farabalẹ̀ kí ló ń ṣe ẹ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ láti bí orúkọ ṣọlá ṣé bò ń jẹ ṣọlá ni. bóyá bóyá Ìgbò ni màmá wọn. <laughs> nítorí pé kí ni mọ́mì rẹ̀ wà. Ah! sórí kíní ọ̀rọ̀ kéèyàn rẹ̀ wà yẹn understatement wà ń bẹ̀ wọn ò kì í ṣàlàyé dáadáa nígbà tí màmá wa ṣe fíìmù tí wọ́n ti bu bàràmú fún màmá mo expect pé ó yá tó máa tún bu bàràmú fún èèyàn bóyá kó dín kù nínú irú ẹwà tó wà lára. irọ́ ó ah. tún bù kan ni bàràmú tí wọ́n bù fún wọn nínú sinimá tó ń sọ yìí ó jẹ́ kán dàbí ọmọ yorùbá gangan gangan gan bí ẹni pé wọ́n fà wọ́n yọ láti ara Odùduwà báyìí nígbà áá ah, ó rèé o. Oòduà gangan rèé ó jẹ́ kí ṣẹ́rí ó ní ọ̀nà kan tí màmá máa ń gbà láti fi rẹ́rìn sáìdì kan báyìí àyè báyìí oh mi mọ̀ ṣe mi mọ̀ ṣe àmọ́ ẹ̀rín yẹn máa ń tún bu ẹwà kún ojú wọn. bọ́n bá ah. tún fajúro gan wọ́n á tún fàìn sí. bẹ́ẹ̀ ni ọlọ́run dá wọn dá. báwo lèèyàn ṣe máa fajúro ká tún máa fàìn. ká tún máa fàìn. ah mama ẹ wá ẹ wá <laughs> ok màá padà wá rí yín lówó náà náà àṣírí ẹwà yín gbogbo ọmọ nàìjíríà gbọ́dọ̀ mọ̀ o ẹ máa sọ o gbogbo ọmọ nàìjíríà gbọ́dọ̀ mọ̀ torí mi mọ bẹ́ẹ̀ yẹn ṣe máa wà lórí tv táwọn máa wò láyé àwọn ọ̀rọ̀ ah máa mú mọ́mì yìí. tí <laughs> ọmọ mi máa ba ìyá yìí. tí máa mú mọ́mì yìí. ẹnu mi kọ́ ló ti gbọ́. <laughs> gbogbo ìfẹ́ la ní sí yín màmá eh, yínníyínní kẹ́ni lè ṣe bí bá a ṣe sọ lẹ́ẹ̀kan torí mọ̀ pé ọjọ́ àbò kí màmá ti pẹ́ nú eégún àdẹ̀ hmm. tí ì ṣe tán ibi tá à ń lọ ṣì jìnnà lọ́rọ̀ sinimá tá à ń ṣe gbogbo ẹ̀ inú mi dùn wípé bẹ́ẹ̀ fìyà sínú sinimá olóyìnbó dé. dédé. dédé bẹ́ẹ̀ ni ó wá sọ yorùbá. dédé ara wọn ni. bẹ́ẹ̀ bá tún ní ó di àwọn àṣetayé òde òní a fẹ́ lọ sí epic káṣe tàtijọ́ ni màmá wà ń bẹ̀ fún yín ní sẹpẹsẹpẹ gbogbo ògbà bẹ́ẹ̀ bá ní ó ṣe sí ó máa ṣe o. mo wo sinimá màmá kan sinimá àgbéléwò ni kò ń ṣe ti sinimá tá a lọ ń wò níta nínú fíìmù yẹn ìtàn yẹn sọ̀rọ̀ bí wọ́n ṣe ran ọkọ wọn lọ́wọ́ láti dìde ọkọ wọn jẹ́yàn tó ń kàwé ní àkókò tí ó pàdé màmá nígbà tí wọ́n wà ní sisi tí ìyẹn náà wà ní ọ̀dọ́ làǹgbà bàbá Adébáyọ̀ Sàlámì ni ó ṣe ọkọ wọn nínú sinimá tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí ó wá jẹ́ kí bàbá yẹn di lọ́ọ̀yà tán ó máa lọ ń kiri á kiri pure water àgbàyà ayé pure water tó máa dì nínú mm, nylon ice water á kiri ẹ̀ á kiri ìbẹ́pẹ á kiri oríṣiríṣi tó máa sáré káàkiri láàrin ọjà pé ẹjọ ẹsẹ̀ bá ń rà náà ó yẹ sáré rà á torí pé ó fẹ́ san owó project ọkọ̀ tó bá dìgbò owó school náà bó ṣe máa sáré káàkiri káàkiri náà nìyẹn hmm. ló bá di àkókò pé kí bàbá tiwa lówó ó ti di sàn hmm. wọ́n fẹ́ ra o wọ́n ṣe pé wọ́n fẹ́ ra o ó fẹ́ o ṣùgbọ́n ṣe bá ṣe fẹ́ yẹn tó ṣe ń bímọ yẹn nìyá tún tiraka pé ẹ mọ̀ pé ọ̀rọ̀ àwọn lọ́ọ̀yà ó ṣe pé bóyá ó lọ ifáfitì nìkan ó mọ̀ ká sí ni ó mọ̀ ká sí ó mọ̀ ká sí ni nígbà tí ọkọ òun bímọ lọ́wọ́ ó máa rà nínú oyún á dẹ̀ lọ á máa kiri káàkiri ìgboro torí pé ó fẹ́ sanwó sùn ó wá san gbogbo ẹ̀ tán bàbá ti wá dàgbà àwọn ọmọ ti dàgbà bàbá ti wá lówó tán bàbá wa ní ògbóyìnbó nítorí òun ò kàwé wọ́n ní kò gbóyìnbó ni màá bá lọ mú ẹ bá ń gbọ́ òrèǹté sisi pẹlẹrẹ ló bá lọ mú jáde ìyá yìí ò tiẹ̀ wá bínú ó tiẹ̀ ní ìwọ ṣáà tiẹ̀ máa wálé máa tọ́jú wa máa ṣe ní tó wá ṣe tó yẹ pé èmi fúnra mi tí mò ń wo fíìmù mo kéré ńgbà náà mo dẹ̀ ń fún bàbá lépè ah, tó bá yẹ pé mo rí bàbá yẹn ní àkókò yẹn bí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣe máa ń ṣe náà nísìnyí tó fẹ́ pé tó fẹ́ pé owó mi lọ bá bàbá yẹn ní. nínú èyí tó wíwọ́ ṣé nígbà tí ìyá yìí ṣe tó pa itú ọwọ́ ẹ̀ fún bàbá yìí inú mi dẹ̀ dùn mo dẹ̀ pò sókè ní tó ṣe ní tó ṣe fún mi dáa o. Hmm. ìyá bá lọ gbé dọ́bù ba rẹ̀ ló bá ó pa bàbá ó pa sisi pẹlẹbẹ ó pa gbogbo wọn dànù ló bá bọ́ sórí bí I'm gonna gun them down. ṣé lórí ibi tí wọ́n lọ ní pẹ́ pẹ̀lú situation tí wọ́n wà yẹn bí wọ́n ṣe sọ pé I'm gonna gun them down yẹn ojú wọn tún sì rẹwà. nínú ìbínú nínú ìbínú ìbọn bẹ lọ́wọ́ ẹ̀jẹ̀ ti wà gbogbo ara nítorí pé àwọn náà padà para wọn dànù wọ́n sì pa ọlọ́pàá èmi ni mo pa o èmi ni mo pa o ó sì para rẹ̀ ṣùgbọ́n ní gbogbo ìyẹn náà ẹ ṣì rí ẹwà yẹn náà lára nígbà tí wọ́n ń kiri káàkiri nǹkan tí wọ́n sì rí léńjẹ wọn tẹ̀ tí ì lára rùmúrùmú tó yìí tọ́ rí káàkiri náà o ò lè tètè mọ̀ irú wọn yẹn kọ́ lọ ń ṣàánú mọ́ mi kì í ṣe bí a mo fi ń sọ̀rọ̀ o àmọ́ tí yà bá jẹ yí ah, eh, àwọn èèyàn ń tètè sọ̀rọ̀ pé jẹ́ ṣàánú àmọ́ àwọn pé ah, tí yà bá ṣàánú ẹ̀ lẹ̀ ìpàdé yà bá bu omi sínú òkun ló máa ṣe jẹ́ nítorí ẹwà yẹn Ọlọ́run ló fún wọn ibi tí mo ń lọ rè fáwọn ọ̀dọ́ wa hmm. èèyàn kan máa ń sọ kinní kan fún mi á ní gbogbo wa pátápátá la rẹwà bí Ọlọ́run ṣe dá wa èmi mọ̀ pé ní ìgbà yẹn náà a máa rí àwọn ẹlẹgbẹ́ wọn kan tó máa máa jowú pé ọmọ ló pupa tó rẹwà báyìí. ó ṣeé ṣe kó sì wà bẹ́ẹ̀ báyìí. ó sì lè wà ṣùgbọ́n sórí ìwọ tó o dúdú náà ìwọ tó o dúdú hmm. ìyẹn ò ní pé o lẹ́wà. kọ́ máa lọ ra ọ̀dà. kọ́ máa lọ ra ọ̀dà ṣé wàá lẹ́yìn tó pupa tó rẹwà bẹ́ẹ̀ yẹn nítorí pé ó pupa naturally ni bọ́lọ̀ ń ṣe dáa ni ṣé wàá rí ìwọ ìwọ tó bá kò sí bóyá fẹ́ rẹwà tó ìgbà tó bá ti bẹ̀rẹ̀ sí ní yọ ohun tí ọlọ́run fún ẹ ní àwọ̀ tó ń yọ dànù nítorí pé o fẹ́ pupa tó bá ṣe ń dàgbà ó máa máa hun jọ ni. Hmm. wàá máa mọ̀ lára. wàá máa ara máa sọ ó máa hun jọ kó lè dàbí ẹni tó ní naturally so ibi tí nǹkan tí máa sọ fún gbogbo àwọn tó ń gbọ́ ètò yìí ni pé àwọn yìí yẹn o ẹ tọ́jú ẹ̀. Hmm. nínú gbogbo àwọn sinimá tí màmá ṣe pátápátá mo di kinní kan mú nú ẹ̀ wọ́n rí i pé màmá yìí bá wọn hèèrà tí ò lọ́mọ nú hmm. bó bá fẹ́ mú wọ́n bá fẹ́ fún màmá ní script ó dá mi lójú pé màmá máa ń ṣàrú àwọn sinimá táwọn fẹ́ ṣe kì í ṣe pé torí pé a fẹ́ di star a fẹ́ di celeb gbogbo nǹkan tí wọ́n bá ti gbé wá báyìí ṣíṣe ni màmá yìí bá wọn bọ́ṣọ lẹ̀ ṣe sinimá kì í bá wọn rìn ìhòòhò tí wọ́n bá ń ṣe sinimá kódà nígbà wọn wà kékeré ẹlòmíì gan ò lè gbà pé lọ́wọ́ tí mò ń bá yín sọ̀rọ̀ yìí báyìí ìyá ti súnmọ́ ẹni ọgọ́ta ọdún sixty years ẹ gbàgbọ́ àbí wọ́n sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nígbàgbọ́ ọjọ́ pé àwọn tọ́jú ara tiwọn dáadáa gẹ́gẹ́ bí anna ṣe sọ lẹ́ẹ̀kan ẹ̀yin náà tó kù tẹ wà ń ta ẹ̀yin tẹ̀ ń ṣe sinimá àgbéléwò mo fẹ́ ká máa fi ìbẹ̀rù ọlọ́run àti ìtọmọlúàbí ká máa fi sínú àwọn sinimá tá a bá ń ṣe tá a bá fẹ́ gba script tá a bá fẹ́ kọ script tá a bá fẹ́ interpret script tá a fẹ́ gbé ta ẹ jẹ́ a máa ṣe bíi tọmọlúàbí ọmọ Yorùbá ni wá hmm. Yorùbá àtàtà àṣà èdè àti àwọn ẹ̀kọ́ tó gbọngbọ́n ó ń bẹnú èdè Yorùbá ẹ má jẹ́ asọ́nù o ẹ jẹ́ àdókè lọ́hùn ká gbọ́nranù díẹ̀ bá a bá padà dé Ojúmọ́ Ire ó ṣì ń tẹ̀síwájú ìjọ tí mo jó lànà kó gbogbo ara lóró mi kó ìyá ògbọ́nà gbọ́ngó màmá ògbọ́nà gbọ́ngó kókókó bì lóko kókókó bì lóko pẹ́ńkẹ́rẹ́kẹ́ bì lóko. mi mo rí orin jẹ́ gbọ́. orin tó wẹ̀mí gbọ́ lèmi sọ ń tèmi o ẹ káàbọ̀ padà ojúmọ́ eré kúkú ṣì ń tẹ̀ síwájú ìgbádùn tí ló jà wá lógún bí ẹ bá ti gbádùn tẹ́ ti wà òkè àbùṣebùṣe tó bá ń tó bá wọn olúgbọ́n kó wà òkè tó bá wọn àrẹ̀sà tó bá wọn kó wà òkè hmm. tẹ́yìn bá ti wà òkè ẹ fi òkú lẹ̀ kò sí kọ́ tó kọ federal wọ́n strike kò kàn wá àwọn ọmọ pa ẹ wọ́n ní epo tí wọ́n ọlọ́run máa bùkún àwa ń tiwa ń tiwa ẹ bàbá tí wọ́n ṣe bàbá wa lè tan jẹnẹrétọ̀ ńlé wa torí àwọn èèyàn ti ń ta jẹnẹrétọ̀ wọ́n sìn ẹ sà wọ́n ti ń ta jẹnẹrétọ̀ nígbà bẹ̀rẹ̀ sí tó bá wo status yẹ báyìí tí mo bóyá ṣe rí lọ́dọ̀ tèmi lọ́dọ̀ tèmi o tó bá wo status àwọn èèyàn bá ti ń wò lórí four five máa bẹ̀rẹ̀ sí máa rí fọ̀sẹ̀ generator very in good condition <laughs> the owner just need money briefly. Hmm. àdúgbò kan sinmi àdúgbò sinmi àdúgbò sinmi kúrò kúrò kúrò àtàwọn àwọn oníjẹ́ẹ̀nì ńlá tiẹ̀ sì dá àmọ̀ eh, pé jẹ́ẹ̀nì náà wọ́n ń lò àwọn àbẹ̀tà pass my neighbor ẹ eh. máa ń kọjá yẹn yẹn eh. ẹ máa ń kọjá yẹn ẹ̀yin wíńdò ní wíńdò náà máa gbé sí. ìmà mm, ń gbọ́ mi mo ṣe ń sọ̀rọ̀ ó máa ń kọjá yẹn bí ẹ̀ẹ̀mẹrin ló máa ń depo sínú jẹ́ẹ̀ lójúmọ́ kí ló dé ara ẹ ti balẹ̀ báyìí sí kí ló kù gbogbo a ti ń ta jẹ́ẹ̀nì wa lẹ́yọ kọ̀ọ̀kan gba àwọn jẹ́ẹ̀nì tó expensive tẹ́lẹ̀ wọ̀ àwọn èèyàn ti fọpọlọ sí ẹ ṣe gbogbo nǹkan báyìí mm. àwọn èèyàn ti ń fi ọpọlọ sí àwọn eh, olórin kan ní ah, ngbà mo ngbà mo gbọ́ orin yẹn ọ̀dọ̀ gọ́tọ̀ mo ti kọ́kọ́ orin yẹn ó ní ibi tó yẹ kó kó fi lọ ó lọ gbé uber account ẹ ní. wà á mọ̀ n pa wà á mọ̀ n pa. wàláì sọ nísìnyí ibi tó máa yẹ kó kàn take stroll tó o fẹ́ máa gbé uber account ẹ ní o. nígbà táwa ń bọ̀ ní táwa ń bọ̀ lọ́fíìsì láàárọ̀ yìí kọ́kọ́ wo ráìdì. Ah, iwájú ọpọ́n ògbọ́ rẹ̀ ni ọpọ́n ògbọ́ ńgbà mo wo ráì mo rí pé ha èèyàn bá bẹ́ sí ráìdì eléyìí kò ní rí ráìsì jẹ́ o ó dà máa ṣe big boy tí bá ti rí kẹ̀kẹ́ nafep alfa má wọrí máa ṣáta èló ni gbogbo èrò one one fifty má kí ẹ ìyẹn kéré ẹ jẹ́ àwọn àlọ́ a lè san yẹn àwọn ibi tó bá yẹ ká fẹsẹ̀ stroke hmm. àbí stroke náà wọ́n ń pè stroke stroke èyí <laughs> tó bá yẹ ká fẹsẹ̀ rìn ẹ jẹ́ àfẹsẹ̀ gbé o ẹni bá fakọ sí i jù hmm eléyìí ló ń jẹ́ ó gbọ́gbọ́n ó gba ọgbọ́n. ó ti kúrò ní ẹni kan ló mọ̀ báyìí ó ti di ó kan everybody. bẹ́ẹ̀ni ó kan everybody everybody. ẹ̀ṣá ẹ̀já máa ṣe jẹ́jẹ́ ẹ̀já máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbogbo àwọn ọ̀rọ̀ àwọn ìròyìn tá à ń gbọ́ nípa ìfẹ̀hónúhàn tó ń lọ mo ti sọ ẹ̀já mọ̀ yàtọ̀ ìyanṣẹ́lódì ìfẹ̀hónúhàn ìwọ́de ọ̀tọ̀ọ̀tọ̀ ní mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀já mẹ́tẹ̀ẹ̀yìn ṣe nínú gbogbo ẹ̀ ẹ wá já ṣe ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ torí ẹ ọ ní ibi tí àwọn kan bá ti ń ṣe kinní kan àwọn aláìmọ̀ ló máa ń padà àwọn ni wọ́n máa ń jẹ ìyà abẹ ẹ má jẹ́ káwọn ọmọ ọlọ́mọ tí ò mọ̀ ń pa bó ṣe ń lọ ẹ má jẹ́ wọn jẹ ìyà tí ò kàn wọ́n o ọ̀rọ̀ Ṣọlá Ṣóbọ̀wálé òun la ṣe ń sọ ká má fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ lórí Orísun TV hmm. àǹtí Anna. tí mo ń jẹ́ o. ó ti sọ̀rọ̀ oríṣiríṣi àwọn nǹkan tí àwọn ọ̀dọ́ tí wọ́n lè kọ́ lórí ọ̀rọ̀ Ṣọlá Ṣóbọ̀wálé ó fẹ́ ṣe bí ẹni pé kí n má sọ̀rọ̀ lọ síbi ṣùgbọ́n máa sọ ìgbà tá à ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan tó sọ̀rọ̀ nípa màmá àti àwọn ọmọ wọn ó jẹ́ nǹkan tó wú mi lórí wípé ìyá yìí káràmásìkí àwọn ọmọ bó ṣe káràmásìkí iṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ògbóǹtarìgì tá a dẹ̀ mọ̀ òun ló jẹ́ pé ọ̀rọ̀ ọmọ ò kàn wọ́n tí wọ́n máa ń mójú kúrò lọ́rọ̀ ọmọ wọn ọ̀pọ̀lọpọ̀ ọmọ wọn ní máa ń yọmọ gànfẹ́ ó jẹ́ pé àkẹ́bàjẹ́ báyìí òun lọ̀rọ̀ wọn ẹ̀yin náà mọ̀rọ̀ àwọn kan àbí hmm. èmi kọ́ mo dárúkọ o hmm. àmọ́ ẹ jẹ́ á máa rọ́jú ká máa tọ́jú àwọn ọmọ wa ẹ̀kọ́ tó yẹ ká kọ́ àwọn wọn ẹ jẹ́ á kọ́ wọn nítorí kì í ṣe gbogbo ìgbà náà ló jẹ́ pé orúkọ àwọn òbí tó ti làmìlaka tán ti lórúkọ kì í ṣe gbogbo ìgbà lórúkọ wọn ló máa ń gbé ọmọ hmm béèyàn ò bá tọ́jú ọmọ ẹ̀ dáadáa tó fi ẹsẹ̀ ọmọ ẹ̀ síbi tó yẹ kẹ́sẹ̀ ọmọ ẹ̀ hmm. bọ́ sí ẹ̀ wá rí i pé ọlọ́wọ́ yẹ kọ́ ọmọ wa ó di rádaràda ìyá ìtọ́jú ọmọ ọ̀rọ̀ ọmọ jẹ́ lógún àìkọ́mọ fọlọ́mọ o àmọ́ ọmọ mẹ́rin ni màmá bí ìròyìn tó dẹ̀ kan wa ni pé àwọn ọmọ màmá ṣe dáadáa. ẹ máa ń gbọ́ it's all over the world it's all kò sí ni ẹ máa mọ̀ gan ẹyẹ kan lọ gúgù wọn lásán àwọn ọmọ màmá ẹ gúgù ẹ lásán àwọn ọmọ téèyàn fi ń tọrọ ọmọ ẹ wá ní tèmi máa sọ a bá wo ìtàn ìgbésí ayé màmá yìí nínú iṣẹ́ tíátà màmá jẹ́ òǹkọ ìtàn screenwriter òǹpo ìtàn pọ̀ producer wọ́n tún wá jẹ́ director àwọn tó ń darí tí wọ́n ń darí léyìí tí ó jẹ́ pé gbogbo nǹkan tí wọ́n wá wí àwọn èèyàn ní you wear it like a cap gbogbo nǹkan tí wọ́n débi fìlà yìí kò jẹ́ kí wọ́n ní ìgbéraga tán bá dórí set ọba dórí set ká ní director wa director wa ẹ̀ director kí lẹ fẹ́ kí n ṣe báwo ni báwo ni wọ́n ti rí ẹ mọ̀ pé àwọn iṣẹ́ yàtọ̀ sí iṣẹ́ àwọn iṣẹ́ YouTube gbàmí ìgbà ẹ ṣàjókòó wọn rí script wọn bẹ̀rẹ̀ àwọn iṣẹ́ kan wà tó yẹ pé nǹkan kan wà tó ń pè ní director's treatment wọ́n ti gbọ́dọ̀ gbọ́ yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ bá ọ̀nà wo lẹ fẹ́ kí n gbé gbàmálẹ̀ wọ́n ti jọ sọ wọ́n ti débẹ̀ ibẹ̀ náà máa lọ tòṣe wọn ò ní sọ pé torí pé àwọn jẹ́ wà èmi gan. starboy stargell director <laughs> ẹ̀yin ọmọ ìgbéraga ò dáa. Hmm kí ni nǹkan tó sì ń jẹ́ káwọn èèyàn padà lọ sọ́dọ̀ màmá ah, ah àwọn ẹlòmíín wà náà táwọn èèyàn lè pè tó lè ṣerú nǹkan tí màmá yẹn ń ṣe ṣùgbọ́n ẹlòmíín iṣẹ́ láwọn tó ń pèèyàn síṣẹ́ ó ní nǹkan tí wọ́n máa ń rò tí wọ́n máa ronú tó máa ronú ronú ronú pé ẹ jẹ́ ká ro kìíní yìí mọ́ ẹni lára o ẹ jẹ́ ẹ mọ̀ pé ìgbà kan wà tí jẹ́ pé mo mọ̀ nínú iṣẹ́ tíátà n bá fẹ́ pe òṣèré báyọ̀ lè ní ah, ó ní mọ́tò a máa ní ìdí mọ́tò ẹ̀ ní location eléyìí ah, ó ní costume ó máa ń kó costume wá gan ó máa wà so irú kí ni nǹkan tí wọ́n lè rò mọ́ ẹ láti gbéṣẹ́ fún ẹ hmm. ṣé ìwà ni ṣé bó ṣe ń ṣiṣẹ́ sí ni ṣé bó ṣe mọṣẹ́ sí ni ṣé customer service ni kí ni nǹkan tó ní lọ́wọ́ tó fi máa gbéṣẹ́ fún ẹ hmm. ìyá yìí ní gbèrè ó ní ìtẹríba kò ní ìgbéraga rárá ìyá yìí mọṣẹ́ dójú àmì ó dẹ̀ ní kákóni mọ́ra kákóni mọ́ra ó dẹ̀ máa ń tètè ṣe iṣẹ́ yẹn ó máa ń fi gbogbo ara ṣiṣẹ́ ìwọ ẹlòmíì tó wá gbéṣẹ́ fún ẹ oṣù kan oṣù kan ló dá o oṣù mẹ́ta wọ́n sì ń bẹ dìjà jù pé àìṣẹ́ mi dà iṣẹ́ mi dà iṣẹ́ mi dà bẹ́ẹ̀ ni abẹ́díkà sọ̀rọ̀ báyìí ọ̀rọ̀ náà kúkú máa ta àbà èmi náà nítorí oníṣẹ́ ọwọ́ lèmi náà nítorí àwọn àwọn oníṣẹ́ ọwọ́ ló ló ló sọ di ìsọdọ̀ wọn jù. àwọn àwọn ẹ ọ ní èèyàn burúkú ó ti bà èèyàn rere jẹ́ bẹ́ẹ̀ ni mo sì gbọ́ ọ̀rọ̀ bọ̀dá kan mo sì gbọ́ níbi ọ̀sẹ̀ tó kọjá tán ní bọ̀dá píríntà ìgbà tí wọ́n fún wọn lówó iṣẹ́ tí wọ́n lọ ṣe oríṣiríṣi àwọn nǹkan fún àwọn tó fẹ́ ṣe patí kan bọ̀dá gbaṣẹ́ ó bá kó iṣẹ́ ó lọ fi owó ó lọ fi ṣe patí títí ẹ̀ nílùú tiẹ̀. kò ókè ó ti parí iṣẹ́ ẹ̀. wọ́n ní kó ṣe jọ́tà bó bá ṣe jọ́tà tán wọ́n ní ó tẹ nǹkan sára aṣọ wọ́n ṣàkó oríṣiríṣi àwọn nǹkan tó máa tẹ̀ ọkọ̀ ó lẹ̀ fún wọn ló pọ̀ ó ti gbowó kò jẹ́wọ́ pé à ìyá tòun náà máa ṣe kú ni òun dẹ̀ fẹ́ lọ ṣènáwó lé o bọ̀dá bá ti ṣọ́ọ̀bù ló bá lọ ṣènáwó lé hmm. àwọn tó fẹ́ ṣe patí ó dà wọ́n tó gọ̀ọ̀dù. Ah, ìyẹn burú díẹ̀ ìyẹn burú ó bẹ́ẹ̀ àwọn oníṣẹ́ ọwọ́ ó burú jáì <laughs> kí n má sọ pé díẹ̀. Hmm. àwọn oníṣẹ́ ọwọ́ ọ̀rọ̀ ò ní jẹ́ téèyàn kéèyàn má mọ̀ dá ẹ̀ hmm. bí èèyàn bá gbaṣẹ́ èèyàn máa ń ṣe ni torí ẹni tó ṣiṣẹ́ dáadáa lónìí wọ́n máa gbóríyìn fún tó bá gbóríyìn fún wọn á tún padà wá wá tó bá dọ̀la hmm. ó tún lè rí ní ìgbà á hmm. tún rí ní ìgbà á tún rí ní ìṣe ṣùgbọ́n ìgbà tí a bá ti wá mú ìmẹ́lẹ́ hmm, àìṣòótọ́ àìṣòótọ́ yàtọ̀ sí àìlóòótọ́ ẹlòmíì ò kàn tiẹ̀ lóòótọ́ yẹn rárá rárá ni àìlóòótọ́ tá a bá ti fi mọ́ iṣẹ́ ìmẹ́lẹ́ tá a bá ti fi mọ́ iṣẹ́ wa kí nìkan dá mi lójú alágbẹ̀dẹ tó ń lurin lójú kan yóò lá alágbẹ̀dẹ tó bá ń lorin lójú kan ó di dandan ó máa padà lápẹẹrẹ ibi tó ti ń lorin yẹn inú òfin inú ọ̀la tọmọ pàǹdọ̀rọ̀ ti ń dàgbà báwa náà bá ṣe ń ṣe yóò padà bọ̀ sójú ẹ̀ o ìgbà yẹn ló máa di bí ẹni pé ah ọmọ yẹn ló mọ̀ ọ́n ṣe jù mm. gbogbo nǹkan tó bá ṣe báyìí gbogbo gidi lẹ́gbẹ̀dẹ̀ bá ti fọwọ́ bàbá ẹ̀ ó máa ń dún kì í ṣe bẹ́ẹ̀ ẹ̀ amúkùn ẹrù ẹ̀ wọ́ òkè lẹ́wọ̀ ẹ̀ wò báwo lẹ̀yin náà ṣe di ẹrù tí látọwọ́ ìsàlẹ̀ ẹjọ́ ẹjẹ́ àwo bójú ọjọ́ ṣe rí tá a bá padà dé ká máa mú kinní ọ̀hún ká máa mú wá sójú ikọ̀ tòrá wa náà ò ní fẹ́ máa lọlé wa ojúmọ́ rẹ ó ṣe ń tẹ̀síwájú o. ẹṣẹ rẹ kó dára ẹṣẹ rẹ kó dára o ẹni ayé mọ̀ ẹṣẹ rẹ ó ṣé eré lẹ́yìn ṣe lọ́dọ̀ tí àbí ohun tó ń pani lẹ́kún ṣé òun gbéṣẹ́ fún yín kó wá lami lójú ni àgbógbé iṣẹ́ fún yín kó dunnú tó bá ti rí iṣẹ́ tẹ̀ bá ṣe èwo nínú ti èwo ló jẹ́ ti nínú méjèèjì ẹ rò èrè o ẹ ṣe èrè o ọ̀rọ̀ èèyàn kan là ń sọ lẹ́nìí o ẹ̀yin ọmọ ọ̀rọ̀ èèyàn kan là ń sọ lẹ́nìí ǹjẹ́ ó máa wù yín pé ní ọjọ́ kan káwọn kan náà jòkó báyìí kán mú ọ̀rọ̀ tì yín ní rere kán dẹ̀ bẹ̀rẹ̀ sí ní máa sọ tó bá yẹ pé bẹ́ẹ̀ ló ṣe rí ẹ mú ẹ̀kọ́ kan tàbí méjì nínú ìtàn ìgbésí ayé màmá Ṣọlá Ṣóbọ̀wálé kẹ́yìn náà kẹ́ lò ó nínú ìgbésí ayé yín ó máa wù mí lẹ́yọ̀ kan kí èèyàn kan sọ ìtàn yìí fún wa pé ah ètò ojúmọ́ ire yín ni mo wò òun ló kọ́ mi lẹ́kọ̀ọ́ tí mo fi dà báyìí Ah, ní ọjọ́ náà tó bá wá ló fẹ́ ṣe pati torí gèlè ni ọjọ́ yẹn ló wà pé kò ń ṣe fíngàsì nìkan gèlè gan ah, mo gùdù ah. <laughs> nú ẹ̀ ó dáa ẹyọ kan tí mo tún fẹ́ sọ òun la sọ àti sọ pa àwọn oníṣẹ́ ọwọ́ ṣùgbọ́n ṣe mọ̀ pé àwọn ẹgbẹ́ wa oní tíátà náà hmm. àwọn náà máa ń gbowó tí wọ́n dẹ̀ ní lọ location. ṣé ẹ tún máa ń ṣe bẹ́ẹ̀. wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ wọ́n máa ń wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ èmi ti rí ibi tó yẹ pé èèyàn kan dẹ̀ kí gbogbo production to ransom ó dẹ̀ hold wọn to ransom nítorí pé kò wá iṣẹ́ ẹ̀ ló dẹ̀ wà ní àárín gbùngbùn ìtàn tí wọ́n ń ṣe lọ́wọ́ ibo lẹ́dẹ́ ẹ mo ti fẹ́ rí last last last àkó padà wá ẹ máa dánwó yín padà ẹ jọ àdà fún yín wọn ò lè ṣiṣẹ́ mọ́ ṣé wá rí àwọn style míì tí wọ́n wá pè àwọn yẹn bẹ̀rẹ̀ sí ní bínú lọ ó dẹ̀ bá ọmọkùnrin yìí máa ké producer yẹn ó ké ké ké ké ké ṣe nígbà míì tẹ bá rí tí àwọn producer wa tàbí wọ́n wá drag actor ẹ mo fún lágbájá lówó kò wá síbi iṣẹ́ mi ó tàn ní ó máa ń ṣẹlẹ̀ ṣe rí pé mi ìdárúkọ mi ìdẹ̀lẹ̀ sọ pé eléyìí bó ṣe ṣẹlẹ̀ rélẹ̀ but èmi mọ̀ pé ó máa ń ṣẹlẹ̀ ẹlòmíì ẹ ti gbà pé àárọ̀ sí alẹ́ ọjọ́ kan lè máa fi ṣiṣẹ́ àwọn adélágo mẹ́fà àrọ̀lẹ́ báwo la ṣe fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́. báwo la ṣe máa ṣe iṣẹ́ tó yẹ kẹ́ ṣe ní odindi ọjọ́ kan báwo la ṣe fẹ́ bẹ̀rẹ̀ láago mẹ́fà ìrọ̀lẹ́ <coughs> excuse me. ẹ pẹ̀lẹ́. báwo la ṣe fẹ́ ṣe láti aago mẹ́fà ìrọ̀lẹ́. tọ́wọ́ bá ti ká náà lára tọ́wọ́ <coughs> bá ti ká náà ó ti yé ó ti yé ọ̀rọ̀ yẹn ó ti ó ti wọ̀ mí la nítorí pé kí ni ọrọ̀ ajé ọrọ̀ ajé ń káyọ̀ la ó ta mí lára ni torí pé èmi mọ ọ̀pọ̀lọpọ̀ pòdúsà tó jẹ́ pé ó ní bó ṣe ń rí owó wọn ẹlòmíì máa lọ so mọ́ ìyá ẹ lọ́rùn ni tí ìyẹn máa ta aṣọ ta gbogbo ẹ̀ ta góòlù kó tó kówó fún pé kó lọ yaṣẹ́ ẹ dẹ̀ mọ̀ ẹ̀yin èèyàn náà lẹ fà á tẹ́ bá ti rí star tẹ́ fẹ́ràn nínú fíìmù ẹ̀ ní wò àwọn tí kò ń ṣe star yẹn wọ́n lè gùdù kọ́ mọ́ dáadáa o àwọn tó po sinimá yẹn po wọn kí àkì ń gbà wọ́n láàyè nítorí ìdí èyí ló ṣe máa yẹ pé àwọn èèyàn àwọn pòlùsì àwọn máa sọ pé dandandan mo fẹ́ kí lágbájá wà ní inú fíìmù mo fẹ́ kí tàmẹ̀dù wà nínú fíìmù ẹ jọ̀ọ́ ẹ̀yin òṣèré wa ẹ jọ̀ọ́ ara àwọn nǹkan ìgbà tí àwọn kan bá ti mọ̀ pé gbòógì làwọn jẹ́ hmm. pé àtàn bá rí wa irọ́ wọn lè hmm. ṣe nǹkan kan hmm. ó máa ń fà á káwọn náà máa gawú mm. kó máa ṣe bìzàbìzà mm. excuse her amẹ́bá bùn o i live in the zoo zazu <laughs> ẹ dákun ẹ gbàgbára lẹ ah, ah. ẹ gbàgbára lẹ ah. gbogbo nǹkan tá a bá ṣe lénìí mm. ọ̀rọ̀ tán ni tó bá dọ̀la o ẹ ká má fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ ẹja kò lórí ibẹ̀ yẹn ọ̀rọ̀ tiwa a bá gbé ọ́nú ewé tá a sì bẹ̀ ní ìpẹ́pà ojoojúmọ́ ni mo sọ fún yín ẹlòmíì ò ní í yó síbẹ̀síbẹ̀ mm. àmọ́ àwọn ò ní ànídákẹ́rẹ́ àti máa sọ tiwa àwa máa sọ tiwa ẹ̀yin ọmọdé o ṣe wà mm. bẹ́ẹ̀ wọ́n ní eré gílè mọ́lẹ̀ màmá mi kò lè bẹ́. màmá mi kò lè bẹ́ èmi nìkan ló lè bẹ́ bẹ́ẹ̀bẹ́ẹ̀ ni màá bẹ́ gàngàn. wà á kọ́lọ́pọ̀ for sure wà á kọ́lọ́pọ̀ dànù dànù gbogbo eré táwọn ọmọ wa ń ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí mọ̀ pé àwọn òbí ń gbìyànjú o. Mm àwọn tí wọ́n ń bọ́ sórí ayélujára tí wọ́n ń ṣe oríṣiríṣi àwọn eré ipá hmm. àwọn kan ijó ni wọ́n ń jó ẹ̀kúṣẹ́ àwọn kan tí wọ́n á kóra wọn jọ ń sọ pé àwọn kan máa ń fo ìgànná káàkiri ni hmm. mo rí kan nu wọn níbi ìpòpọ̀ yìí ẹ̀yin náà ti rí wọn wọ́n máa ń fo ìgànná kiri ni wọn ò ní nǹkan tí olóyìnbó ń pè ní protective hmm. gears àwọn protective gadgets wọn ò ní o wọ́n wá jókòó sórí mọ̀lété hmm. wọ́n á lé téńté sórí òkè báyìí láṣàkùkọ wọ́n á wá bẹ̀rẹ̀ sí ní máa wọ́n á máa yára wọn bí wọ́n ṣe ń tọ́ látòrí ilé kan bọ́ sórí ilé mi ah òwe àwọn àgbà máa pé o wọ́n ní fọ́lọ́run ṣé ò gbọ́dọ̀ fógun ọ̀gọ̀pẹ̀ kò gbọ́dọ̀ fi pẹ̀ máa pọ́n igi ọ̀pẹ eléyìí ògàn tiẹ̀ wá lókun ọ̀gẹ̀dẹ̀ kò lókun fún ìkòjò kankan rárá wọ́n ní ṣe ló dápò sixty eight floor báwo ni ká ṣe pè yẹn Yorùbá. Ah, ah. 68 floor. àjà méjìdínláàádọ́rin. àádọ́rin. méjìdínláàádọ́rin. sixty-eight floor ni arákùnrin ti fò bọ́ọ̀lẹ̀ àfi hmm. pẹ̀ ò ní èrò kó máa désàlẹ̀ kó tó gbẹ̀yìn. <laughs> ẹ̀mí mímọ́ o ọ̀rọ̀ burúkú tòun tẹ̀rín ni lóòótọ́ ṣùgbọ́n ṣe é ráwa ọmọ wa tó jẹ́ pé gbogbo nǹkan ni content gbogbo hmm. nǹkan ló gbọ́dọ̀ wà lórí kámẹ́rà gbogbo hmm. nǹkan gbọ́dọ̀ ṣó hmm. àánú ò ṣe mí o. ṣó ṣó kó má lọ dọ̀rọ̀ ṣó ṣó. àwọn kan mo wo fídíò àwọn kan ilẹ̀ haúsá ni àwọn mọ́tò bíi mẹ́fà tí wọ́n bẹ̀rẹ̀ sí ni máa léra wọn tọ́lọ́pàá náà wọ́n bára wọn ṣeré ọmọdé wọ́n wá ṣàgbàdo mọ́dì wọ́n léra wọn kiri lórí títì gbogbo nǹkan ni content gbogbo nǹkan ni content àánú yín ò ṣe mí o eh, ẹlòmíì tó bá kàn sí ẹ̀jẹ̀ ní ẹ̀ ló lose ó máa ń dà ó máa ń dà ń gbà mí gan kẹlòmíì lùsì ẹ̀mí ọlọ́run má jẹ́ àpàdánù ẹ̀mí o ṣùgbọ́n èèyàn tó lùsì ẹ̀mí ń gbà mí bóyá ọlọ́run ti bò láṣìírí. ọlọ́run ti bò láṣìírí bẹ́ẹ̀. ẹlòmíì kọ́ńtẹ́ǹtì tó fúnra ẹ̀ gbé ta òun ló máa ba ayé ẹ̀ jẹ́. a hmm, hmm. hmm. wà láyé bí ẹni tí ò sí láyé. a máa fúnra ẹ̀ máa gbàdúrà kú kò ní rí. mo rárábìnrin kan òun àti boyfriend ẹ̀ náà ni wọ́n jọ ń ta àwọn síra wọn mi ìfẹ́ dárúkọ ṣùgbọ́n ẹ ti máa mọ̀ wọn láwọn àtọkọ ẹ̀ báyìí ni wọ́n jọ ń ta àwọn síra àwọn ọmọ kéékèèké kírímì tó bìdò wọn tiẹ̀ tí ì wọ skul. èyí hmm. ọmọbìnrin ní you give me money to do my jam i do jam last year i no do jam this year. wọn pe sọ̀rọ̀ ló ń jáde ń gbòòrò ẹnu ẹ̀ gbogbo hmm. àwọn ló ti blue yìí hmm. ẹ ti jẹ refnol gbogbo nǹkan ni content ẹ ti jẹ refnol ó tún bọ́ sórí ayélujára ó tún gbọ́kọ ẹ̀ ó tún dragi ẹ̀ ṣọkọ náà ní kápò yẹn náà bọ́kọ. èyí ò lè pè lọ́kọ náà ṣé rí àwa la máa ń àwa òbí ẹ jẹ́ ń pè bẹ́ẹ̀ ó dà pa àgbọ̀n la máa ń fún àwọn ọmọ yẹn gan ní ìyẹ́ nítorí nígbà tí ọmọ tí ò tí tó dábọ́ra ẹ̀ tá ní sọ pé ìyàwó ẹ̀ ń kọ́ ọkọ ẹ̀ ń kọ́ sọ pé èmi ti ẹ̀ rí wẹ́ máa wà sọ èmi rí mi èmi rí ìyá tó ṣe pé tí ti ń jáde báyìí àwọn ọmọ tí ò twenty ogún ọdún kódà ọmọ tí tí ọmọ yẹn bá ń jáde eléyìí kò ṣe pé wọ́n sọ fún mi tí mo rí fúnra mi ni ọmọ yẹn bá ń jáde a sọ fún mi make una bring something for me o àwọn tó ń wo kinní ìta bá gbọ́ bí mo ṣe sọ yẹn wọ́n ti mẹ́ni tí mò ń bá wí. ó máa sọ fún pé tó bá ti ń bọ̀ ra nǹkan fún ọmọ yẹn pé you dey mad ọmọ yẹn máa sọ fún bẹ́ẹ̀. àwọn ló ń fún ní ìyẹ́ àwọn tó jẹ́ pé tí ọkùnrin bá wọn wálé àti bàbá àti ìyá wọn bọ́ tanu lé wọn lọ jókòó síta pé tó bá ti ṣetán àwọn á wọlé padà. ṣé ẹ rí ọ̀tọ̀ ní tàwọn òbí èmi ò fẹ́ di tàwọn òbí mú hmm. torí ó dàbí ìgbà pé a ti lu gbọ́mọgbọ́mọ àwọn òbí dé ibì kan ó yẹ ká fa àwọn òbí yẹn lẹ̀ níbélé hmm. ni ẹ fi éfúrèmù lẹ̀ jésù ló sọ bẹ́ẹ̀ oníkan fi éfúrèmù lẹ̀ ẹni tí ẹ ti bá a ló ń jẹ bẹ́ẹ̀. Hmm. àwọn òbí ẹjẹ́ àfàwọn òbí lẹ̀ sáàyè tiwọn ìwọ ọmọ ọ́nìtì láìpẹ́ bá bàjẹ́ àwọn máa béèrè fáwọn òbí ni ẹskísà fọwíẹ́ yorùbá sọ pé tìdí bá bàjẹ́. tó nídìí ló ń dà o. ìwọ ló ní nǹkan ẹ fúnra ẹ o hmm. ẹ jẹ́ á máa rántí wípé ayé kan wà tá a sì máa gbé táwọn òbí wa ò bá sí ń bẹ̀ mọ́ hmm. ayé kan là ń gbé lọ́wọ́lọ́wọ́ báyìí torí pé ara àwọn òbí la jẹ́ ń sọ̀rọ̀ o ọmọ mi kò níyà kò ní bàbá ó ti yá ń tọ́jú ara ẹ̀ kò yá adégbó ẹ̀yìn jẹ́jẹ́ màdáàmù ẹ̀yin ń sọ wípé fẹ́fẹ́ ẹ̀dín ṣe bá kan is cheating Is kìíní kan his kìíní his family no dey do well ìgbà ló ń gbé àìsí gbogbo àwọn tiẹ̀ náà ló ti blue yẹn gbogbo nǹkan ni content <laughs> ẹ sà hmm. ẹ jẹ́ àmọ́ ìbíra wa léèrè o pé gbogbo ilé ìta ń ṣe yìí ṣáwa náà lè fi lọ́mọ lọ́wọ́ hmm. ṣáwọn ọmọ lè bá lọ́wọ́ wa hmm. ìbá ń sọ̀rọ̀ Ṣọlá Ṣóbọ̀wálé lónìí báyìí inú wa ń dùn àbí tí tí wọ́n bá fẹ́ sọ̀rọ̀ tiyín náà wọ́n máa pè é ní bàbá blue àbí <laughs> àbí mr ice cream ẹ̀ ẹ́ ń gbé ice cream egbògi olóró yìí ṣe nǹkan tó dáa egbògi olóró kì í ṣe nǹkan tó dáa kì í ṣe nǹkan tí èèyàn fi ń múyàn gan ṣùgbọ́n àwa ń sọ tiwa o àdúrà tèmi ni pé kọ́lọ̀ ń bá mi fọwọ́ tọ̀ yín lọ́kàn kẹ́ ẹ lè gbọ́ ògùn bá a ṣe ń sọ mm. kẹ́ ẹ dẹ̀ lè mú un lò dáadáa torí tẹ́ bá mú un lò á wúlò tẹ́ ẹ̀ bá wá mú un lò ìyẹn ò ní kẹ́mi ó mọ̀ gbowó oṣù tèmi o <laughs> pòdúsà tèmi bẹ́ẹ̀ bí ó mọ̀ pé bá tiẹ̀ ti kó bísíkì náà ní wá lọ jẹ. Hmm. ẹ jẹ́ àmọ̀ dágbére ká máa lọ ilé ojúmọ́ rẹ kú ti palẹ̀ mọ́ ó fẹ́ máa ṣe bẹ́ẹ̀ kó máa lọ lónìí á tún máa padà wá tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ báyìí lórí ọ̀sẹ̀ tó ń bọ̀ báyìí ah yà yà yà yà ẹ̀yẹ màá mí sí yín o. àbí ọ̀ ah. àwa rẹ̀ Akínrẹ̀mí Johnson mo ní kí yín o èmi lọ mi fi ń lẹ̀ just like that a jẹ́ kẹ́ mọ̀ ó pé finance rẹ o mo fine dànù dànù má tún pàdé yín lọ́sẹ̀ tó ń bọ̀ ọ̀sẹ̀ yìí làwa ń lọ ò tó bá ti di lọ́sẹ̀ tó ń bọ̀ àwa la máa wá ẹ̀yin la máa bá ànífi ẹnikẹ́ni ṣe àwátì ní àárín àwa àti ẹ̀yin àti gbogbo àwọn tí a jọ pawọ́pọ̀ pètò iṣẹ́ yìí pọ̀ látàwọn tó wà ní ẹ̀yìn kámẹ́rà ní àwọn pòdúsà ní àwọn sáùndì ní gbogbo yín pátápátá lọ́lọ́ ọlọ́run lolódùmarè ẹ̀mí wa ó máa wà tó bá ń gbọ́ wà secured <laughs> kò sí nǹkan kan tó máa ṣe wá àtàwọn àtẹ̀bí wa eléyìí lèmi Anna Adéníkẹ́ Babátúndé honey fingers mo fi ń ṣe ìlọsọ pé kẹ́ gbádùn um, ìparí ọ̀sẹ̀ yìí hmm, mi ìfẹ́ mi ìfẹ́ sọ weekend hmm, ẹlòmíà ní thank God is Friday èmi ò fẹ́ lọ mi ìfẹ́ lọ síbẹ̀ yẹn mi ìfẹ́ lọ síbẹ̀ yẹn ẹ gbádùn òpin ọ̀sẹ̀ tó dáa ká fi pàdé o.